وإنسان يجيب الداعين ويحب المتقين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة الحق واليقين وأشهد أن محمدا عبده ورسوله أفضل الداعين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 قال الإمام ابن القيم رحمه الله مبينا تلك الأسباب وإذا اجتمع مع الدعاء حضور القلب وجمعيته بخشيته على المطلوب وصادف وقتا من أوقات الإجابة الستة وهي الثلث الأخير من الليل وعند الأذان وبين الأذان والإقامة وأدبار أدبار الصلوات المكتوبات وعند صعود الإمام يوم الجمعة على المنبر حتى تقضى الصلاة وآخر ساعة بعد العصر من ذلك اليوم وصادف خشوعا في القلب وانكسارا بين يدي الرب وذلا له وتضرعا ورفقا واستقبل الداعي الجبلة وكان على طهارة ورفع يديه إلى الله وبدأ بحمد الله والثناء عليه ثم ثنى بالصلاة على محمد عبده وعبده ورسوله صلى الله عليه وسلم ثم قدم بين يدي حاجته توبة التوبة قدم التوبة والاستغفار ثم دخل على الله وألح عليه بالمسألة ودعاه رغبة ورهبة وتوسل إليه بأسمائه وصفاته وتوحيده وقدم بين يدي دعائه صدقة فإن هذا الدعاء لا يقال يرد أبدا ولا سيما إن صادف الأدعية التي أخبر بها النبي صلى الله تعالى عليه وسلم أنها مظنة الإجابة أو أنها متضمنة للاسم الأعظم عباد الله والدعاء فيه تفريط الكربات وإجاسة اللهفات والنصر على الأعداء فأكثروا من الدعاء فأكثروا من الدعاء لأنفسكم ولإخوانكم المسلمين في كل مكان وادعوا على الكفر وادعوا الله على الكفر وادعوا على الكفر عباد الله وأعداء الدين فإن الله قريب مجيب واعلموا أن دعوة المظلوم مستجابة فاهذروا ظلم قال صلى الله عليه وسلم واتق دعوة المظلوم واتق دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب فلا تظلموا يا عباد الله واعلموا أن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى وسلم وخير الأمور وشر الأمور مدفاتها وشر الأمور محدثاتها وأن كل محدثة بدعة ẹ̀rí sáǹjẹ́ yìí òun ni shahadatul haqqi wal ẹ̀rí òdodo àtàmàdájú wàlá ìkéde tó wọ́n wí sí wa lẹ́nu ẹ̀ńtẹ́ máa wí sí lẹ́nu kò sí jẹ́ mùsùlùmí tó ti fi lọ́kàn rẹ̀ ẹ̀rí tá a wí lẹ́nu yìí láti ọlọ́run anabi muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba sáàrò yìí ni òjíṣẹ́ rẹ̀ sì ní tó rántí gbogbo àgbáńlá ayé bẹ́ẹ̀ náà ló fi jẹ́ pé bí wọn ò ṣe fi kàkọ́kọ́ sí wa lẹ́nu láì jẹ́ pé rẹ̀ bẹ́ẹ̀ náà ní tẹ́lẹ̀ kejì tí méjèèjì sì ń lọ tí ń yí pọ̀ mọ́ra wọn sọ́kàn ò gbọ́dọ̀ yàtọ̀ nínú méjèèjì wáhì يجب عليه الشهادة أن محمدا عبده ورسوله ọ̀ràn yẹn ni kó gbà wípé alẹ́ Muhammad sallallahu ta'ala alaihi wa sallam ẹrú ọlọ́run olùsíkẹ́ ọlọ́run bá ti ní tọ́wọ́ kan èkejì ó ràn tèmi lọ́wọ́ bẹ́ẹ̀ náà ló jẹ́rìí pé Muhammad sallallahu ta'ala alaihi wa ẹrú ọlọ́run ni ẹ̀dùn àtọ́ ti rántí ọlọ́run ó sọ pé ẹrú ọlọ́run òjíṣẹ́ rẹ̀ sì ni ó ti fi tọ́lọ́wọ́ ọba máa ẹ̀yọ̀ òun ni kí ni arúgbìn àwọn nínú àríkánì islam ẹnìkan olórígun àkọ́kọ́ ní islam márààrún ó sì jẹ́ pé orí ti wá lẹ́yìn bàtà bíbí sọ́kàn kó tó wá di pé yóò máa jẹyọ lóríkèéríkèé ara wa ìlú jẹ́ pé lẹ́yìn ẹ̀rí ọkàn yìí ara ló tẹ̀lé kí ni ganan ìkọ́ ọ̀rùn sọ̀la olótẹ̀lé olójẹ́lẹ̀

títóbi àtàjùlọ tọ́lọ̀ ti bá nàbì sallallahu alaihi wasallam òun ni pé òun ló bẹ̀rù ọlọ́run jù tó sì tún lu jáde lẹ́nu tí ó sì tọ́ bẹ̀bẹ̀ ọlọ́run láyé kò tó tó ara sí nǹkan kan tó pàápàá jùlọ níbi kọ́pù sọ̀rà tí wọ́n ń ṣe bí ìgbà tó jẹ́ pé àbáwọn ti ṣàṣe ìtóni táwọn bá dé èrò kù sí méjì nígbà táwọn wà nírìn tí wọ́n sì ti kọ́ lẹ́nu ànábì wọn wá tètè kọ́ bí ara sí wọ́n ń ṣe bí ọlọ́run wà á ti sàárà fún yín kí ẹ sọ pé ẹ̀fẹ́ bí tálẹ̀ rẹ̀ sí kó sẹ́yìn lóore. ó tún wípé ẹyẹ àdì tí mo bá sọ fún yín mú torí pé mi tọ́lọ̀ rẹ̀ sí yánà àfẹ́ wà mo bẹ̀rù bá jù yín lọ tí ẹ̀ka bá tọ́ wá sọ bẹ́ẹ̀ láyé lónìí kó bá ẹnìkan aláwọ̀ dúdú ni ọwá ń gbé ilẹ̀ lábáwá ọwá ń sọ fún lábáwá kan pé ọ̀rọ̀ wá pa ọwá ń sọ fún pé ìtọ́kìlá ẹ̀ṣẹ̀ bẹ̀rù ọlọ́run wọ́n látò yìí ẹni wá pa ẹni tí ó jẹ́ aláwọ̀ funfun yẹn tó jẹ́ lábáwá ọwá ń sọ rẹ̀ náà pé

ìyẹn ló ṣe nílé pẹ̀lú tọ́lọ̀ ọba sọ̀kalẹ̀ nínú àyà alukur'an kẹrim inna akramakum inda Allahi atqakum ẹjọ́ náà fún alẹ́ inú yín òlẹ́ tó bẹ̀rọ ọlọ́run kí ló bá tọ́lọ̀ sábàbí ni ṣùgbọ́n ọ̀bá nímọ̀ tó gbọ́rọ̀ ọlọ́run ìgbógbó yẹn ló bá bẹ̀rù ọlọ́ọ̀bá látara ẹ̀ ó ti di olùmọ̀ tí bá fi nǹkan náà bẹ̀rù ọlọ́run lọ́wọ́ ọlọ́run fi yakhsha Allaha min ibadihi al-ulama sábàbí ní ìmọ̀ jẹ́ torí pé yóò mọ yóò mọ èròǹgbọ̀ ọlọ́run àti ma èèyàn máa ta ìmọ̀ sí fẹ́ tí ó títí dìgbà tí ó fi máa tó fẹ́ ọlọ́run wá sàlàyé tó fẹ́ àti tó fẹ́ yékéyéké eléyìí lè mọ̀ ẹni tó bá mọ̀ ìyẹn lè ràn lọ́wọ́ láti dẹ̀rọ ọlọ́run ẹlòmíì náà ti máa fẹ́ bẹ̀rù ọlọ́run tí ò ní mọ̀ lónìí wọn bá máa rọ́ gbogbo ẹ̀ lóra wọn ó lè ṣe tó lẹ́bọ̀ nú ó lè ṣe tó jẹ́ àdádálẹ̀ ó lè ṣe nǹkan ní ìtọ́jú ọmọ ọlọ́run kódà àwọn ní gbé eléyìí kúrò níbi tó ti sí ìgbìlìgbà ti pé yóò gbé sánà jọ́nà ni ó sọ pé Allahu Akbar àtàtìdì àná ló ti ṣe láti jọ yìí. ó ńlá ní àti súnmọ́ lọ́hùn ṣùgbọ́n kò ní mọ̀ ń parí súnmọ́ lọ́hùn kò tó àwọn olùmọ̀ lọ gbogbo ẹrú ẹ̀ náà ló ń tẹ̀lẹ̀. ànábì wa sallallahu alaihi wasallam àfíà àfíà àrùn àfíà náà ti lọ́rọ́ bẹ̀rẹ̀ àlàmì olóbẹ̀rẹ̀ ọlọ́ọ̀ba ju olóbẹ̀rẹ̀ ọlọ́ọ̀ba ọlẹ́dàgbàgbà láyé gbogbo wa lọ ọlọ́gbọ́ wa tàlẹ́ fún gàgbé fún anabi sallallahu alaihi wasallam àtàwọn ará ilé àtàwọn àbọ̀ rẹ̀ àjùmáyìn kọ́nà bá tó kẹwàá náà lẹ́tọ́ mọ̀ tẹ̀lé súnà rẹ̀ tí ó sì kẹwàá náà pẹ̀lú wa. lẹ́yìn wàá gbà náà àtẹ̀pẹ̀lẹ̀ mọ́ kí alékún ní àdúrà pàápàá jùlọ lásìkò tá a wà yìí ọlọ́run kó sàlékún kẹrẹ̀ fún wa ibi tára ti ń ni wá kọ́nà kó mú ẹ̀dẹ̀ bá kó mú ẹ̀dẹ̀ bá. ìgbà tá a wá tẹ́ pẹlẹ náà ká máa bẹ ọlọ́run afọjú ẹ̀ nínú àwọn nǹkan tí máa ń fà sádù àbíbí gbà torí pé àwọn èèyàn máa sọ pé abẹ lọ́run abẹ lọ́run àdúrà gba àwọn míì àmà sọ bẹ́ẹ̀ àwọn míì á sì máa fi ahọ́n ìjẹgbẹrẹ mú àdúrà wọn à ń bẹ lọ́run àkúkú ń bẹ lọ́run à ń bẹ lọ́run náà. wọ́n fi náà wọ́n fi kún un ó túmọ̀ sí pé àdúrà yẹn lọ́dọ̀ wọn kò relevant ẹ̀ẹ́rì wípé tó bá bẹ lọ́hùn lónìí lọ́lọ́hùn sì fún lágbẹ̀rẹ̀ gbígbà àdúrà lónìí òun ò lè sọ bẹ́ẹ̀ tẹ̀ a mi o ó sì rìn ìsìláàmù pé àdúrà lè gbà lóòótọ́ ìlànà mẹ́nu bá apá kan àwọn sábàbí tí máa jẹ́ orí bẹ́ẹ̀. tọ́ ó yẹ ká sọ nípa àwọn sábàbí tí máa jẹ́ ká ju àgbà náà èyí tá a sọ lọ níjẹ̀jọ́ nípa pé tí nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ àdúrà lè má gbà ó jẹ́ pé tí nǹkan wọn ò bá ṣẹlẹ̀ àti títà kejì ẹ̀ bá wáyé àdúrà ọgbà náà ni nígbà tá a sọ nípa Afril Haram kéèyàn máa jẹ ìtọ́ ẹlẹ́tọ̀ọ́ àbí kó máa jẹ haram ìbá àmọ́ tẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ kó jẹ́ tọ́ ara ẹ̀ gan torí méjì ni nínú àrọ́m lẹ́tọ́ ẹlẹ́tọ̀ọ́ wà tó sì jẹ́ pé tó jẹ yẹn nǹkan mímọ́ èèyàn jẹ èlùbọ́ elélùbọ́ lágbèjòwe èlùbọ́ kì í fi ẹ̀gbin bẹ́ẹ̀ náà ṣùgbọ́n nígbà tó kìí ṣe tiẹ̀ àwọn kan ló ní ni ó ti nígbà míì gẹ́gẹ́ fúnra rẹ̀ ó lè má jẹ́ ẹlẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ ló ní lọ́ba jẹ́ náà ni ó sì jẹ́ lọ́dọ̀ ọlọ́run ló tó jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ haram náà ni ohun kan míì tún wà tó jẹ́ pé ẹ̀gbin ni bó ṣe jẹ́ haram tó ó tún jẹ́ gbin ó tún jẹ́ kórìíra lọ́dọ̀ ọlọ́run síra àwọn àwọn nǹkan báyìí bá ń sọ pàdó àwọn ògbà àdúrà ògbà náà sọ sádùá bá gbà ni kì í ṣe gbígbàdúrà o wọlé ànábì ló sọ bẹ́ẹ̀ ẹdẹ Ọlọ́run dẹni o ó ń bọ̀ wá hàn sí tójú rẹ̀ ó láwà pàjọ àwọn ògbà lórí ilẹ̀ ayé àbí lọ́jọ́ gbẹdọ̀ rẹ̀ kìí àmà tẹ ẹ bá rí ẹrú Ọlọ́run tí ń mú tí ń yọ nínú ìkẹ́ Ọlọ́run yẹn pé nínú oore Ọlọ́run nínú ìkàǹfààní Ọlọ́run fíìmà àfíàtì ńlá tó ń jẹ́ pé inú ẹ̀sẹ̀ ọlọ́run ló tẹ̀rì sí alámù àná ó sì dìrà jù wọ́n ní ni a ní kò sí tó ń dáwọ́ lé dé ìbọn sí kódà àwọn èèyàn dààmú ọjọ́ tí ó bá dààmú kò ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ àṣẹ́sù Islam Ibn Qayyim rahimahullah náà tó ti lọ ọlọ́run kó sàlékún kẹ wọn wọ́n ní tí àdúà tó bá wọ tó bá wá látọkàn ẹni tó ṣe dùá pé tí gbogbo àdúà ni máa wá látọkàn ẹni tó ṣe dùá ẹlòmíì wà fọ́ọ̀sì láti ṣe dùá ó rí i pé gbogbo ọgbọ́n tó ń dá kò sọ́nà bẹ́ẹ̀ mọ́ tó bá ní ọlọ́run ọ̀wá dákun ẹ̀dá kò wá jọ ìgbà tí sọ fún pé máa bẹ lọ́ọ̀ máa bẹ à sọ́rọ̀ àdúrà lélẹ̀ yìí bí ò sọ lẹ́nu ń hùwà bẹ́ẹ̀ bàtó náà wá rí pé kò mà tún sí tó mọ́ lè gbé mọ́ jọ Mo bá yẹn náà tí wọ́n máa darú ẹ̀ yóò wá látọkàn lórí ẹni tó fẹ́ bẹ lọ́hùn yóò gbáradì oníjẹ́bẹ̀ wípé mo fẹ́ tọrọ ìròyìn ní kọ́ lọ́hùn sáwẹ́wà ìròyìn fi èsì ọlọ́hùn bá sàwádà torí pé àdúrà ó wà ní ìbáàdà àdíìsì nìyẹn àdúrà ó gẹ́gẹ́ ní ìbáàdà ó lẹ́sìn. nítorí pé ó kó kò sí nǹkan kan tá à ń ṣe lẹ́sìn tí ò sí haju, àwọn nínú ẹ̀ ẹ hajj ẹ wọ yawmu arọ́fà hajj ẹ wọ ọjọ́ nínú iṣẹ́ hajj ẹ wọ ọjọ́ kí lọ́jọ́ náà dálé lórí àdùá tó ti jẹ́ pé ṣe dùá títí tó rò fi ní arọ́fà ni wọ́n tún wá sọ tí màá wí fún wa kábìlì mọ́ bó ti bẹ lọ́wọ́ bá tó wọ́n tún sọ pé àdúrà báyìí lànà máa ń ṣe o sallallahu ta'ala alaihi wa sallam. tí ìyẹn bá rí bẹ́ẹ̀ kásùn yẹn ní ení tí àdúrà bá tún wá ṣe déédéé àsìkò kan nínú àwọn àsìkò tí àdúrà máa ń gbà táàtún rárá wa létí ẹ̀ lónìí lásìkò yìí ẹ̀sìn yẹn ní ẹlẹ́ẹ̀kejì àwọn àsìkò náà àtólótóló àkérì mí náà lẹ́yìn wọ́n ní ká dá òru sí mẹ́ta a mọ̀ pé a ní ọ̀sán àti lóru nínú ìsẹ̀mí wa tá a bá dá òru sí mẹ́ta mọ́gírínì tó ní aago mẹ́fà àbọ̀ ní ìsìn ká wípé subuhi ní aago márùn ààbọ̀ ẹ wá wákàtí abẹ́lé kábọ́kágo márùn pẹ̀lú àlùfájò tòlọ́ àlùfájò yíyọ àlùfájò wo aago mẹ́fà sí aago márùn ìdájí wákàtí mélòó iye wákàtí tẹ divided by three mú tó lọ parí sí aago ìyẹn náà ń pè ní àfọlùkùn làákìr ìdákẹ́ta kẹ́yìn tòru sílẹ̀ ó ti mọ́ ẹni tó bá bẹ ọlọ́run láti ẹni tí bá ń wá àsìkò ṣáájú àmọ́ ń gbà ọ̀kan nínú ẹ̀nìyẹn tẹ́ẹ̀rì ti wà lórí ẹ̀ àwọn àsìkò tá à ń sọ èkó túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ bẹ ọlọ́run lásìkò míì ṣùgbọ́n àwọn àsìkò tó tóbi tó lágbára tọ́lọ̀ ọba tó ọba gan sọ náà àdéhùn sí pé ta ni ó bẹ̀ mí ta ni ó tọrọ kí n fún ta ló ń sẹ̀ mí tó fẹ́ sọ pé kí n má bínú kí n sì yọ níbi ta ni ó pè mí ta ló fẹ́ pè mí kí n retí kí n dáhùn lóhùn lásìkò yẹn gangan bá máa ń sọ bẹ́ẹ̀ ọlọ́run sì ti sọ̀kalẹ̀ sí ayé kò sí olùmọ̀kan láyé tó ṣe àtúpalẹ̀ báwo sọ̀kalẹ̀ because ọlọ́run bá kò ní ibi díẹ̀ tún náà nìyẹn. òun ó sọ̀kalẹ̀ sánmà ayé ló òun sì máa bẹ́ẹ̀. ẹni tó bá sọ pé báwo ni sọ̀kalẹ̀ kò sí mọ̀ kan tọrọ kiri ká lórí ilẹ̀ ayé tá a wà yìí. tó bá ní súnà ló ń gbé lọ́wọ́ ó ti yí kó lójú ọ̀nà àwọn oníṣòwò náà sọ pé ìtọ́nà bá wí ni ẹ wí etí ò bá mẹ́nu bàá sílẹ̀ kò ní béèrè lọ́wọ́ wa láíláí. ẹ sì tún mọ̀ pé túlùtù àlẹ́ àfíìr ìdákẹta òru tó kẹ́yìn ní nàìjíríà ó yàtọ̀ sí ti kọ́ńtínẹ́ǹtì míì ó tẹ̀lé bára wọn mu láwọn orílẹ̀-èdè tó súnmọ́ra wọn tó yẹ pé bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bí ọgbọ̀n ìṣẹ́jú la jura wa lọ àgbọ̀ mi àbíkú tẹ̀sí déédéé láwọn ni tó jẹ́ pé wọ́n ń múra àti kíló fíìmù lọ́wọ́ báyìí kan láwọn ni tó jẹ́ pé wọ́n tẹ̀tẹ̀ fẹ́ yí fún wọn báyìí nìkan tó sì jẹ́ pé àlọ́wọ́ àfi ọ̀kan ló lọ lọ́hùn àdìgúnù làbárẹ̀ gbẹ̀gbẹ̀ ọlọ́run fẹ́ káàdì fi hàn ká nígbàgbọ́ sí ìyẹn jẹ́ ẹ̀kejì èyí a máa bẹ náà lásìkò yẹn wà ń dẹ̀lẹ̀ àdáàni tí wọ́n bá ń pe àdán ìpè táàfin lọ sí sọ̀lá gẹ́gẹ́ bá a ti wá yìí ó bẹ́ẹ̀ dàbẹ̀ ni pé ninety five percent àbí jù bẹ́ẹ̀ lọ nínú àwa mùsùlùmí lónìí àtẹni tó kíw àtẹni tí ò kíw àtẹni tí ti súnà àtẹni tí ò ṣe èyí ló ti fẹ́ sọ bí súnà yìí nù pátápátá wípé ká gbọ́ pé Allahu akbar Allahu akbar ká sì sinmi ọ̀rọ̀ ká súnà ẹ̀ sì ráàyè máa wà lọ́wọ́ subhanallah ọ̀pọ̀ tó ráàyè òṣùwọ̀n ilé ìjẹ́ka nínú ẹ̀ àwọn èèyàn ó sì rojọ́ ẹ̀ lélẹ̀ wọ́n sì rojọ́ ẹ̀ lélẹ̀ ìdí súnà sì wí ni pé ẹ wí nǹkan tó pèpè ń a sì máa wí fún wa gbàtọ́ bá dé bi hayya sọ̀lá ìnáàbọ̀ pé sọ̀lá láhọ́lá wà láàkú wà tàbí làbílà òun làwọ́ òwì inú òbí yàtọ̀ sí tẹ́ pípé rùn. ìpèpè tó dẹ́rù báwọn èlú ní àsọ̀lá ní àdáni ló jẹ́ àwọn èèyàn kan gbọ́ pé wọ́n ti pèpè lọ síbi sọ̀lá àti níwọ̀n ọmọ tó mẹ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹni tó kéwù náà ṣe bí aláìmọ̀ tàjá níbi tí àdáni tó lágbára dé tẹ bá pèpè àwọn èsù burúkú wọn máa ń bẹ nínú ilé wọn ń bẹ nínú tò sínú igbó níbì kan wọn máa ń sá lọ ni wọn fẹ́ ká pe adan tábà wà lóko tó jẹ́ báwa nìkan là ń ṣiṣẹ́ lọ́wọ́ là ń roko là ń kọlẹ̀ lọ́wọ́ a sì fẹ́ ti sọ̀lá ìwọ náà pèpè ń bẹ̀ torí páwa yẹn ọmọ ádámọ̀ nìkan kọ́ lọ́wọ́ gbọ́dọ̀ ká fi sọ̀lá àwọn àlùjọ̀nú bẹ́ẹ̀ àwọn àlìjínù sáńpẹ̀ lálùjọ̀nú yẹn oko gbogbo àwọn àlùjọ̀nù sínú àtẹnirí àtẹnibí inú wọn àlùkù náà pọ̀ nínú wọn gẹ́gẹ́ bí ọmọ ádámà ìwọ́n tán bá sọ pé àṣà ìtọ́n àwọn èṣù ẹni bí inú wọn nù ṣùgbọ́n kọ́ tó kún ọkọ̀ ní àlìjínù èdè lábáwá rẹ̀ nù táwa ń pè ní àlùjọ̀nù sẹ́yìn pé ọtí jọra wọn torí náà àá pèpè àwọn náà ti sọ̀lá wọ́n ní bí wọ́n bá wà nínú pápá tó bá bẹ́ẹ̀ ṣègbọ̀nsẹ̀ ká lè máa mọ̀ tó máa àwọn nǹkan yẹn wọ́n ní kó má dojúkọ bí tá dojúkọ kírun kó sì má dẹ́yìn kọ́ bẹ̀ nítorí pé àwọn tí wò ó rí àwọn náà ti sọ̀lá tó bá dojúkọ kíbla tó ń ṣègbọ̀nsẹ̀ àwọn máa wo ìbàdà díẹ̀ lẹ́yìn tó bá yẹ sẹ́yìn lọ́kọ sí kíbla wọ́n máa wojú ara rẹ̀ níwájú kì í sì ṣe tọ́lẹ̀tì wọ́n ní kó kẹ̀gbẹ́ sí kíbla kí tán rẹ kó lè bá búlọ́ọ̀kù ìhòòhò rẹ lẹ́gbẹ̀ẹ́ méjèèjì kó yẹ pé ìtàn rẹ wọ́n mọ̀ rí eléyìí tún séèkù ó mọ níwọ̀n àyàfi tó bá jẹ́ tọ́lẹ̀tì tí wọ́n kọ́ àbí iléèwẹ̀ tó yẹ pé wọ́n kò lẹ́gbẹ̀ẹ́ kò wọ́n kò lẹ́sọ̀tún wọ́n kò lóṣù bíi tinú ilé tá lò síbi torí àwọn ọmọ ìyá wa ni wọ́n ní tó bá ṣe tó bá wà nínú gbó tí o bá tí o bá rómi láti fi tábà ma wò pé à egun apá màálù kan nìyẹn tàbí egun san màálù kan nìyẹn jẹ́ kí n fi nù bí àbí jẹ́ kí n fi nù ìtọ̀ wọ́n ní má ṣe bẹ́ẹ̀ o wọ́n ní nǹkan tí wọ́n ń wò lé egun yẹn nínú àwọn oúnjẹ tó jẹ́ bẹ́ẹ̀sì tó jọ jọ àwọn ọmọ ìyá ayé ni o ànábì ló sọ bẹ́ẹ̀ sọlọ́lọ́ sára fàlà wọ́n ní má fi gungun gbígbẹ má fi nù gbẹ má fi nù ìtọ̀ torí pé huwa min ta'ami ikhwanikum nìjí aw kama qala sallallahu alaihi wasallam nínú oúnjẹ ọmọ ìyá yín bí tí wọ́n já lùjàn nù ni báà náà ṣe máa wá ní tó dùn káàkiri ń táwọn jẹ bọ́lá ń ṣe ń kọ̀ǹsídà wa ló ń kọ̀ǹsídà wọn náà torí náà nínú àkókò gbígbàdúrà òun làkòtí wọn bá pe àdáàn ló jẹ́ ẹ̀sùn bá tó máa ń ṣe àdúrà kan tá a bá parí àdán Allahumma rabba hadhihi da'wati tammah was-salati al-qa'imah آت محمدا للوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقام محمودا الذي وعدته وقعدت ibi tó yege dénú sanabi ti sọ sọlọlọ sọlọ sọlọ pé ẹ máa tọrọ àyè tó ń pè ní wàsílà fún mi lọ́dọ̀ Ọlọ́run ní àlùjànnà níbẹ̀ náà láti tọrọ ẹ̀ sábà tó ń sá. nínú àsìkò yẹn tá a máa target òní bẹ́ẹ̀ni la dáná ní kọ́ọ̀mà tí a bá ti bẹ̀rù tán kí wọ́n tó ṣe kọ́ọ̀mà ẹ máa bẹ lọ́hùn. ẹ ti sàlọ̀ lákẹ́rọ mọ́sálásí kẹsàn-án náà ti là torí pé ẹ ti wà nínú sọ́lá kódà bí mọ́mọ́ ti jáde sórí dípà. àwọn yòókù ti àlùwàlá tán wọn àbí wọn dé mọ́sálásí ààyè àlùwàlá ni wọ́n wà wọ́n sì máa tẹjọ́ dà wọ́n tó wà mọ́sálásí láàmú àpèkù kan tó gbọ́ngbọ́n dájú àmọ́ gbà olùgbà tí wọ́n pè ń tán tí wọn ò tí ì kọ́ mọ̀ àpèkù tí ń bẹ láàrin méjèèjì bó ti kó kéré mọ́ àwọn tí wọ́n mọ pàtàkì súnà wọ́n máa sáré bẹ lọ́wọ́ lásìkò yẹn ni àwọn yẹn máa ń retí wípé ẹ̀dá kòkó mọ́ mú wà náà ìbá àtẹ̀lé ìṣẹ́jú méjì àti mẹ́ta àti àbí márùn-ún ó pé wọn torí wọ́n wà ní àsìkò kan tó jásìkò abiyì kí ìmáàmù olè tẹ́jú mẹ́ta gan àbí márùn-ún ó sì pé wọn tọ́rọ àdúrà pọ̀ sàn fẹ́ tọrọ àmọ́ nígbà sẹ́yìn ọ̀ma pàtàkì ẹ̀ lọ́mọ sọ pé àdàpọ̀ ẹ̀ ìmáàmù ẹja wà nǹkan ti tọrọ ẹ̀ wọ̀ ẹ̀dàpọ̀ ẹja kí n sáàkì o àsọ̀lá òun ẹja kí n sáàkì àwọn ìyàmọ̀ tọrọ ẹ̀ torí náà ká lu àwọn àǹfààní láti bẹ̀ lọ́wọ́ nínú rẹ̀ bákan náà ó ní ìgbà tá a bá ti sọ láti tán Allahu Akbar tàbí sálámà ayélujára sọ̀rọ̀ gbà fáwọn bọ́ọ̀lù ti sùúrù ẹlòmíì gan assalamu alaikum àtọ̀tẹ̀ tó fẹ́ sáré gánbà ló mú o tó jẹ́ pé airport ló ti sírun kò sábúrú bí irú àwọn kan sábà bí kọ̀ọ̀kan bẹ́ẹ̀. ṣùgbọ́n ẹni tó bá mọ pàtàkì kóun ti sọ̀lá tọ́lá wa sọ pé tó bá parí sọ̀lá bó o bá ní ìgbà tó bì mí bì mí fàyídà fọlọ́sà fáńsọ́p wà ilà rọ́bì kàfọ́rọ̀dà wà ilà rọ́bì kàfọ́rọ̀dà àrọ́gbà òní sojú kòkòrò orí ọ̀dọ́ ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run ọba rẹ ni kó o sojú kòkòrò orin sí tọ́ba ti parí sọ̀lá ẹ wo sọ̀lá tó tóbi yìí sọ̀lá àwọn àtàrí tó rọ̀ mọ́ sọ̀lá gbogbo sọ̀lá tó tà ń ṣe lónìí táàmù wí tàbá ti sálámù tí o pẹ̀lú bẹ̀rẹ̀ látòrí ìwà kí ni kan náà lákọ̀ọ́kọ́ astaghfirullah astaghfirullah astaghfirullah ẹjọ́ bá mọ pàtàkì ìsìnfà ìwọ́ ọlọ́ba lára foríjì ìwà burúkú ni dùwà fúni ni èyàn wù ní mẹ́ta àmọ́ wá sàmàdìkáàrù tó kù lọ sábà parí ẹ̀ àtúnwálé ìbẹ̀ lọ́hùn káwọn náà tuntun kòkòrò orin nǹkan ní ìta tó ń tẹ́sọ́dọ̀ ọlọ́run kò sí tó lòdì sí nínú súnà lómi bá mo o làwọn information yẹn eléyìí ti dùn á information ni there is no deity worthy of worship except Allah wọ́n ran wa létí nìyẹn bọ́dí fífún náà bàbá káwé ni bí a sàkírò lọ ọlọ́run forí jì mí. ìyẹn tún kó oore sínú ó kó ìrántí sínú ó kó عند صعود الإمام يوم الجمعة على المنبر حتى تكبر الصلاة والإمام بات يقول المنبر رجل الجمعة في كتاب صلاة الجمعة ولا تبقى جواني kí ọmọ ọ̀sẹ̀ ní irun gbogbo dáadáa lọ́dún tó ń jẹ́ pé tí mẹ́rin bá ń ṣe fún àwọn ọ̀fẹ́ ká máa sọ̀rọ̀ mí òun òṣìṣẹ́ ká sọ fẹ́ẹ́ dé pariwo kó dákẹ́ ọ̀nà pé ní ti nílá wa ni wọ́n lẹ́yìn tó sọ bẹ́ẹ̀ náà ti wí kàtàkàtà òun náà ti sọ kàtàkàtà ẹni tó sọ pé dákẹ́ òun náà ti wúlò kù tí peter rí sọlá tó jùmọ̀ àtọ́gbàdúrà ni wà á kí o sáà tí ń bá dàda àfẹrẹ mi dálẹ kẹlẹ yóò lọ́jọ́ jùmọ̀ náà sábà ti sọlá tó láàfẹrẹ tán títí tí ọjọ́ òun fi lọ àtọ́gbàdúrà ni wọ́n ní títù ààyè náà àdúrà táwí sọ́dọ̀fà kò ṣúra ń bìlkọ́lì tó bá bá ìbẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá pàdé lọ́kàn tó yẹ pé ìbẹ̀rẹ̀ ọlọ́run ló mú wa ṣe dùá tọ́lọ́ náà rọ kan ní sábà bẹ lókè tókè bá dàrú kókè kọlọ́n wọn ò ní ké pé tí wọ́n ń sìn omi tí ìrìn àjò bá bẹ́ẹ̀ dàrú wọ́n ó ké pé àlọ́ wọ́n ó gbàgbé ìgbà tí wọ́n ń sìn ṣùgbọ́n tẹ́lá sọ̀kalẹ̀ láyọ̀ wọ́n padà sí ìgbà tí wọ́n ń sìn ó túmọ̀ wà pè bá rọ́bẹ́ ìrìn àdè rọ wọ́n fẹ́ káríra wa lẹ́yìn tó kú léwájú ọlọ́run gbogbo pé big man big man big men big men wọ́n rí wọ́n fẹ́ káríra lẹ́yìn tó kú yẹ sáàrà níwájú ọlọ́run bàbá kan ọlọ́run kó sàlékún dáadáa rẹ̀ àtẹnukọ̀kan wa náà ó ní àwọn táwọn àti bíìgì ní nàìjíríà ni nínú àwọn alábàáṣepọ̀ ìjọba ni. mo wá di tí àdúrà ó ju ọ̀pọ̀lọpọ̀ àfà lọ ju ọ̀pọ̀lọpọ̀ onítọ́kéwù lọ dùhà ẹni tí mo wí kò máa alukur'ani kà yóò wá gbé yóò sá mọ yóò gbé alukur'ani lọ́wọ́ ìkọjá àlàmà ń ṣẹlẹ̀ náà lọ́dọ̀ rẹ̀ ń sọ ní ń yóò máa gbé yóò máa nù bí tí wọ́n tó sí tọ́wọ́ kiri pé ọyọ́ tó láti ó tún máa ń kájú lápẹ́ tó nù yóò tún nu gbogbo ẹ̀ pẹ̀lú ankájú fẹ̀ láti gbogbo yìí kùrán jẹ́má tó sílẹ̀ yóò tún máa fi rárá nígbà mi ò ní mọ̀ bọ́ lójú ẹ̀ tó bá gbàlùkà lọ́wọ́ kò sí lè sí kó fi ara fi kàn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ó sì máa ṣe ààwẹ̀ yóò máa ṣe fìyà yóò mú nìkan ní yóò mú ní yóò mú ní gbogbo àwẹ̀ náà bá sọ pé ó wà nínú súnà tánà mi sọ òun tún wá láwọn àwẹ̀ tí máa ń gbà jù sáà máa gbà á lọ yàtọ̀ sí pé súnà sọ pé ká gbà wẹ̀ báyìí. tọ́wá sì ti jí lágbo kan oorun ọjọ́ náà ti tán oorun ọjọ́ náà ti tán tọ́wá ti jí lágbo kan oorun ó tó di ìgbà tó kù lálẹ́ ọjọ́ kejì. ìdáyà kọ́ irú àwọn nǹkan wọ̀nyí ó bẹnu dáàdùpẹ̀rẹ̀ àti àkéèsí lónìí wọ́n fẹ́ káríra wa séèyàn bá ríra ẹ̀lẹ́ni tó tóbi kò lè ṣe fún sáǹsọ̀ yìí tóbi ọtún tóbi wájú lọ ìyẹ́bẹ̀rẹ̀ àtàbùkù ńlá ni ibi tẹ parí sí nìyẹn ó lè ṣe ó lè ṣe kó múná wà lẹ́yìn ọ̀ràn ọ ò lè gbọ́wọ́ sókè níwájú Allah ipe olóòjọ́ wàlá ìjọ rẹ lójú tó lágbára ni irú ń tọ́mọ èèyàn orí kó jẹ́ láyé ọlọ́ọ̀mọ ni débí làwọn bá bá débi báwọn lè jẹ́rú ọlọ́ọ̀ but tẹ́ bá mọ employment letter dé lónìí wọ́n bò sókè ta ló gbà ta rú ta wọ́n jẹun ẹrú ìjọba ẹrú federal government ẹrú state government ẹrú local government Eh, ẹrú ìjọba ìbílẹ̀ ìlú gbóṣẹ́ wá olókòtè sẹ́ ó sì máa ń pàṣẹ kí gìlàgìlàgìlà ó máa lọ gìlàgìlà wọn fẹ́ gba sẹ́ sáfáàsì làwọn náà sápè é iṣẹ́ kan la fi ń ṣe nǹkan kan lọ́wọ́ bá gbé kà wá lórí tàbí rọ̀kọ́ lọ́hùn tàbí jẹ́ ẹrú ọlọ́hùn tí ẹ bá wá súnmọ́ lọ́wọ́ bá jẹ̀ mọ́ tọ́wọ́ wá jẹ́ pé ọlọ́run fẹ́ tiẹ̀ òun náà fẹ́ tọ́lọ́run ẹ bá mi gbé yẹ̀ wò sí ẹni tó jẹ́ pé ọ̀gá kan nínú ayé ló súnmọ́ nǹkan kan náà ló ṣe tọ́gá yẹn fi gba tiẹ̀ tó fi ní rẹ̀ tó ti jẹ́ pé wọ́n ní máa pè tí ó bá sàánú yẹn gan ìwọ ní ó gbégbà ìwọ̀dọ̀ ní ó tọ́lọ́ọ̀bá náà sọ pé àlè tí wọ́n wéra wọn àfànàjẹ́ lórí mùsùlùmí iná káyí mùjírì ní sáàbì mùsùlùmí sáàbì mùjírìmù ẹni tó gbàgbà fọlọ́run tó juwọ́ tó ju bá ju tẹ̀sílẹ̀ sáàbì pò kì í. lẹ́yìn náà nínú rẹ̀ wọ́n fẹ́ ká máa dojúkọ kíbla wọ́n fẹ́ nínú kàtà fẹ́ ni ẹ̀mà kan tó wá pé náà fílà láàbà ṣe á dojúkọ kíbla nǹkan kan bẹ gan nínú ìforúkanlẹ̀ kan bẹ tó jẹ́ pé sájídàtù àṣúkúrì ni ọ̀pẹ kínú ìhó dùn kídùnú ó bóyàn dáru kí ó sì sáré lọ síbi ìforúkanlẹ̀ kódà láìlánú àlà wọ́n bẹnu lórinlẹ̀ tí ó tẹ̀sẹ̀ ní lọ sàlẹ̀ ìdùnnú táyẹ̀ lójijì ó sì ṣe sùjú bájúmẹ́lì sùkúrù ni wọ́n ń pè. yàtọ̀ sí yẹn gbogbo ọ̀tí ẹ̀ bá fẹ́ máa ṣe sùjú wọ́n fẹ́ ká dojú kọ kíbla abẹ́ máa ṣe dùá abẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ wọ́n fẹ́ ká dojú kọ kíbla ibi tá à ń dojú kọ ṣe kọ́lá àyàfi tá a bá bára wa lórí ìtúsí kan tí ó gbà bẹ́ẹ̀ wọ́n tún fẹ́ nínú tó dáa jù Kama máa wà nínú ìmọ́ra sábà fẹ́ bẹ ọlọ́run ká máa ṣe káwọ́ ẹ̀ kúrò nínú jànáàbà àbí háì àbí nìfà àwọn tí ń fa ìwẹ̀ tó wà ritual yàtọ̀ sí pé mo fẹ́ ṣe mọ́tótó mo súnmọ́ ìyàwó mi àmì àtọkọ mi asúnmọ́ra wa káwọ́ ẹ̀ lọ́nà tára ó gbà má tí ò sí ọ̀sẹ̀ tó lè mọ́yàn bẹ́ẹ̀ wọ́n fẹ́ ká ṣe àlùwùdù àlùwàlá tá a bá kàn màámà fẹ́ ti gbàdàgbọ̀n jókòó fún dùn àpapẹ̀bẹ̀ náà wọ́n fẹ́ kálùwà lọ sáájú káàtó ti kọ kíbla wọ́n fẹ́ ká ṣe gba àwọn eléyìí ló pàtó fẹ́ tí ẹ bá ṣe mùsùlùmí tí kì í sì máa wẹ̀ jànábà tẹ́lẹ̀ ní máa wẹ̀ lówẹ̀ tó bá ṣe ìsìlámù yóò wẹ̀. bákan náà wọ́n fẹ́ ká máa gbé ọwọ́ sókè nínú ìyẹpẹrẹ ara ẹni níwájú àlọ́ọ̀ ni kátẹ́ ọwọ́ yẹn fọ́lọ́hùn sí ni kí ni kátẹ́ yẹn ọwọ́ sí torí pé àdúrà ìbẹ́ náà bá lọ́nà ẹ̀sìn lọ́nà bí ìgbà tọ́pọlọ ti dàrú ọ̀nà àdádálẹ̀ kò wọlé lọ́dọ̀ ọlọ́run kódà lọ́dọ̀ ọmọ ádámà kò wọlé lálẹ́ rí dọ́rẹ́ fún ní kinní kan kinní kan pride tó pé yẹn wọ́n lọ́wọ́ tẹ́sí ta ló ló sàn tó owó kámẹ́rà ti dojú kọ pé wọ́n wá gbẹ̀bùn kódà òun ló ń wí nìkan báyìí ó sáré ìdíje o òun ló máa ìwẹ̀ ẹ̀wẹ̀ jù nínú omi o wọ́n ní kó wá gbẹ̀bùn ìyẹn wọ́n lọ́wọ́ tẹ́tẹ́ jókòó lẹ́bùn wọ́n ní ó ti ya wèrè mi báwọn yẹn ti máa ń wí wọn ojú ọwọ́ kódà Yorùbá sọ pé ojú àwo làwọn fi gbọ̀ bẹ́ẹ̀ ọwọ́ abẹ́ máa bẹ lọ́wọ́ ọwọ́ adẹ́yìn ọwọ́ sí àlọ́ ọba tó dá ọ ọwọ́ aláṣẹ nìkan lélẹ́yìn àwọn èèyàn ń sílẹ̀. tàbáwá débi láti bẹ̀rẹ̀ náà wọ́n fẹ́ ká máa ti títú bá ká máa ti sáná ká máa tarí ẹ̀ ṣáájú torí pé à ń ṣe ọlọ́run ba léraléra ni nínú ìjọ rẹ lójú tó lágbára ni kéèyàn máa ṣe bí pé òun kéèyàn máa lérò fóun sínú ẹlẹ́sẹ̀. wọ́n bí ọlẹ́rẹ̀ pé ta ni ọ lẹ́yìn ìgbà tọ́lọ́ adama kúlù bà ní ádámà àtọ̀ tí òun pamọ́ ádámà tó jẹ́ pé kúlù lọ́wọ́ sì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwa gan mọ̀ pẹ̀lú ẹlẹ́sẹ̀ ni wa gbogbo wa pátápátá èyí tó bá hàn sí wa láàrin àwa pẹ̀lú àlọ́ bẹ lọ́rùn àmójúkò àti kúrò tó jẹ́ báwa tí àtìsíṣẹ́ lọ́hùn táàsì mọ̀. bẹ́ẹ̀ náà lọ́nà tún gbà wá níyànjú pé ẹ tún wá bẹ́ni tẹ́ ẹsẹ̀ tójú ọmọ ádámà náà sì yọnu ti ń kẹtó kò láyé táwọn èèyàn máa bàtara wọn jẹ́ ni sẹ́ni tó bá tèèyàn jẹ́ kò máa wọ ẹni tó bá tèèyàn jẹ́ títí lọ sí mọ̀ táwọn èèyàn máa para wọn sẹ́ni tó pààyàn sì lọ títí ń bọ̀ ó sì rí sàárẹ̀ tó pa. ó sì rí àwọn ọmọ àbáwọ̀ ọmọdé ọmọ ẹni tó bá tiẹ̀ jẹ́ oúnjẹ lè máa bẹ láyé ó sì lè má sí láyé mọ́ ìgbà tí ò sí Islam ẹ̀rí ọkọ̀ ọkọ̀ òdìmọ́ lù kì kì kì kí abatẹ́sẹ̀ bẹ́ẹ̀ gbé òun náà ẹni tó bá tẹ̀sí dẹ́rù nǹkan báyìí wò tó wá jẹ́ mùsùlùmí òdodo ni ọkùnrin olè balẹ̀ tó ti kó láyé tòun ti pé yóò máa bẹ lọ́hùn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ rẹ inú ìpayà ló wà gbèrègbà tẹ tó wà máa máa pààyàn kéèfà yóò sábà onítùrù sáà bó láti fi ẹni bẹ́ẹ̀sì síbi pé mùsùlùmí ni kò rọgbọ. a ti títú bá síwájú wàlìtìfàr àti wọ́nà balẹ́lá forí jì a máa ti síwájú ká tó tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ni wọ́n ń wí fún ayé o. lẹ́yìn wá gbà náà èyàn ó wọlé tọ àlọ́ èyàn bẹ̀rẹ̀ dùn àníjẹ́ bẹ́ẹ̀ wàyò ní hù àléhìn fìlmẹ́sì àlà eléyìí náà tún bẹ́ẹ̀ mi lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí tí wọ́n kéwọ́ kúrú mbẹ̀ tí wọ́n kà fún wọ́n fẹ́ ká wo mọ́ lọ́hùn gbogbo ọmọ gbogbo yẹn tó bá wo mọ́ àyàn wọ́n máa ń sẹ́ni gbogbo ẹ̀ tó bá wo mọ́ àyàn ìtọ́nà bíi jẹ́ lọ́nu gbogbo ẹ̀dá tó bá wo mọ́ èèyàn kan yìí máa ń sẹ́ni gbà tó bá yá wọn ní sílé mọ́ gbà tó bá yá ojú oorun gbogbo tẹ́ bá lọ ojú oorun wọn wà tí wọ́n bá ń tijú yín gbà tó báyá ó sì sọ fún yín pẹ̀lú bí fìdímọ́ rí sọ fún yín tẹ́tì máa lọ́rọ̀ Allahu akbar wàlà hawla wàlà quwwata illa àfi tó dá wa yàgò ìtàrà òun ní máa bínú tẹ́ẹ̀ bá bẹ̀ àmàkáyà ẹ̀rín jẹ̀jọ́ tẹ́ẹ̀ bá gbàgbé yìí. ìnàlẹ́dí ni ẹ̀sàtìbìrúnà á ní ìbàdàtì àwọn a wọ́n ṣe gírí mákà tí wọ́n máa bẹ̀ mí fàyàdé kòló náà jahannama dáàkiri ibi tọ́rọ wọn burú bí ọlọ́run máa fún jahannama wọ́n sì kabu wọ́n be. ẹ̀tẹ́ ni wọ́n bá wọ́n bẹ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ o ma ìnàjọ̀gbọ́n kan sọ pé iná aláwọ̀ yàgbọ́bù ní ìsànrọ̀tàtù aláhu tí ọba fọlọ́ọ̀lẹ̀ tó máa bẹ̀ẹ́ ọlọ́mọ bínú wà bá ní àdámà iná yóò sọ àdọ̀ ṣùgbọ́n máa dámà tẹ́ bá bí wọ́n léèrè wọ́n máa bínú ni ẹlẹ́dàá yàtọ̀ tẹ́dàá ẹni tí ó yọnu síyàn ọmọ èèyàn ṣe ṣùgbọ́n kéèyàn ó gbọ́kàn lóyìn fọ́ lọ́n lẹ̀ eléyìí ti súnà tànàbì tí ti ti Islam sallallahu ta'ala alaihi wa kó sọ pé ẹjọ́ ẹjókòó bẹ́ẹ̀ sọ pé ẹjókòó ọ̀rọ̀ àdúrà lélẹ́yìn a ilhafa aláìní ni wọ́n wọ́n ní wo máwọn èèyàn àmọ́ wọ́n máa wo mọ́lọ̀ wọ́n àmọ́ wá bẹ ọlọ́run rọ́gbàtà lẹ́ni tí lọ́dọ̀ ọlọ́run wọ́rọ̀ àbà àti ìmọ̀ bẹ̀rù ìjìyà àti ìbínú ọlọ́run gbọ́ o a tún máa a máa àtẹ̀gùn bí ìhí wá wá èèyàn máa bẹ tí ó jẹ́ pé pẹ̀lú àwọn mọ́jẹ̀mú tá a ti ń látẹ̀ kan ni ẹ̀dàpọ̀ máa ń yọ̀ kan kó kẹ́bì kan lẹ̀ wọ̀ èèyàn máa èèyàn lè bá àgbàdá tí ń tó tó ní ó lè èèyàn sì lè máa gbà ká máa máa kẹ̀ ká máa máa kẹ̀ ká máa máa kẹ̀ tó bá pé kó máa bẹ kó má sun òun púpọ̀ nítorí òun wí ibi tó ti péjú lóòótọ́ ló pàlọ́ ọ̀la ó wọ ẹja náírà ó lójú kọ kíbla ó kódà ó sí kuran kódà yẹn ká kuran kódà ó jẹ́wọ́ sọ́nà kódà ó fi sọ́dá kọ̀ lọ́nà míì torí pé kí òun náà lè báyọ̀ náà bá pàdé kódà ẹbí bá ń bẹ lọ́wọ́ ọba fún yín tó yẹ kó kọ́ bàbá yín níbi ń bẹ lọ́wọ́ ẹ tètè kọ́ṣẹ́ ẹ sọ fún mi pé ẹbẹ lọ́run fún mi lórúkọ ọlọ́run bí àtúná yìí wá sí fàáfì yìí wá tà wà hídì yìí àtijọ́ kò tuntun ọlọ́run o ẹ máa ń gbọ́ táwọn èèyàn míì ọlá mẹ́kà ọlá màdínà ọlá pàpá ọlá ọlá ọlá ọlá ọmọ ọgọ́rùn-ún kò tó fi bẹ́ẹ̀ lọ bí kudọ́tìkà bí ìzọ́tìkà bí jabarótìkà bí ẹ̀yìnkà ìròyìn ọlọ́run àtọkọ ọlọ́run kó mọ bẹ́ẹ̀ lọ́run pẹ̀lú agbára rẹ bí lótìkà warahmatik pẹ̀lú kẹ́ rẹ pẹ̀lú àánú rẹ pẹ̀lú jọkànso rẹ pẹ̀lú títóbi rẹ pẹ̀lú dídábẹ́ rẹ láàṣọ tí ò tí ò sorogún pẹ̀lú rẹ subhanallah kódà subhanallah wàlà hawla wàlà quwwata illa billah èèyàn rí bí dìde tọkàn ó ti balẹ̀ pé mo ti bẹ̀ lọ́wọ́ ti gbà tọkàn bá ń mọ́ débẹ̀ tó jẹ́ pé ọ̀dọ̀ àlọ́ náà láti láti mọ̀ láti fẹ́ gbà nǹkan òun náà láti ń pè òun náà là ń bẹ̀ àtìkẹ́ àti nífẹ̀ẹ́ lomi ìfun ìdíjẹ́ ti tàwákìlì yìí nìyẹn lẹ́yìn wá àgbà náà wọ́n tún ní ó dáa àmọ́ kì mẹ́jẹ̀mú kẹwàá jẹ́ nìkan tó làwọ́ ṣùgbọ́n pé mo ṣe dùn áwùtán ìgbọ́dọ̀ mọ́ fi nǹkan báyìí ti sàárà ibi tí àwọn èèyàn ti lọ́pọ̀ mọ́ra wọn tó yẹ ká tú sílẹ̀ nìyẹn. nígbà míì àwọn èèyàn bá débi pé wọn gbọ́dọ̀ mọ́ du nǹkan kan lọ́bẹ ìgbà míì yìí máa ń ta díẹ̀ kódà wọn ó ṣe mọ́jẹ̀mú fẹ́lòmíì ni pé ayé gbọ́dọ̀ mọ́ pàdé o nígbà tí wọ́n lè pẹ́ sálíkà ni bí wọ́n bá ṣe rí wọn sí ni wọn alẹ́ wọn á ní màlúù ńlá kan gbọ́dọ̀ wà ńlẹ̀ o káwọn tó bẹ̀rẹ̀ àdúrà yìí zakari mọ́wọ́ mẹ lọ́wọ́ ẹ̀ tí ó bá wá kódà tí ó lágbára jẹ wọn ni kódà bó tẹ wà ẹ sàtẹ̀ ṣe nǹkan kan rárá o káwa lọ mọ́jú àwọn yẹn tẹ́ ní òjò ń gbà ọ̀tọ̀ kódà ẹ tó bá jẹ́ pé kì í sábà ráyè jókòó dùn á tó sì jọ lọ́rẹ púpọ̀ nínú sábàbí gbàdúrà tó ga wàhálà ìrànlọ́rẹ́ wà wọ́n sọ ìròyìn ẹnìkan fún mi. láìpẹ́ ìkó tí ju oṣù kan lọ èmi ò mọ́nítọ̀ òun ẹni tí ń mo ní nígbà tí wọ́n á sọ̀tàn yẹn tán mo ní tí wọ́n sì ṣe nǹkan wí wọ́n ní wọ́n ṣe bẹ́ẹ̀ yóò rí àyìn lẹ́nu tí bá sọ ó ní ọkàn sáǹtẹ̀ ń lọ àkọ́kọ́ ní nǹkan tí máa ń ṣe tó bá ní mọ́sálásí sán kọ́kù yóò pé mọ́sálásí mẹ́ta ti báyìí báyìí báyìí ní tó ń nígbà kì í sì dolówó kan lọ títí nígbà kí sáwọn èèyàn bíi mélòó kan dá bá súnmọ́ra wọn pé ó yẹ ká parí nọ́ọ̀sì yìí ó ti wà ń bẹ́ fáwọn tó jọ mẹ́ta. ẹni tí ń sọ̀rọ̀ yẹn wá rán ẹ tójú òsì létí pé tó rántí mọ́tàlásí ibi báyìí wọ́n jọ wá láti ṣètì ẹni tó rántí mọ́tàlásí ibi báyìí ara mọ́tàlásí tó parí nù. bẹ́ẹ̀ náà ni ilé kan tó jẹ́ ilé onílé tí ẹ pàánù alapa ẹ ti ṣe kínní pánù ẹ ò tẹ kò lè gba òdòdó mọ́ olóòó náà ló fi sáwọn èèyàn kan pé àwọn kan ní ó sì nílé yìí o tí ìbá ti pọ́njá láìní ní ilé ìwọ̀n ní wà báyìí o ó ní wọ́n parí ilé náà ó ní ẹni tí ń bẹ láyé àbẹ tí ò sí mọ́ ó lẹ́ni tí ń bẹ láyé nì ó ní tí máa wá sí ìtẹ̀lù gbogbo irú àwọn nǹkan yẹn ó jẹ́ sábàbí gbígbàdúrà tó ga tó bá ṣe ń torí kéèsì tó ló pẹ̀lú ibi tó tó ájú ní tó fi kílẹ̀ àjọ ẹ̀mọ́ yẹn tó kó lè tóbi máa ṣe bẹ́ẹ̀ tẹ́yàn máa wọ́n tó ṣe ń torí tọ́ náà ní abúfẹ́dùpò látàjú láyé tá a wà yìí lásìkò tá a wà yìí gbogbo tí yẹn bá ṣe bẹ́ẹ̀ nítorí tọ́ lọ́run wọ́n fẹ́ kóun náà nígbà tá a tó kéèyàn bẹ́ẹ̀ náà

níbi dùá ọ̀pọ̀lọpọ̀ rò kàgbára léka bẹ lọ́wọ́ bá mọ́ ni. bákan náà ìjà sẹ́tù làfàn àmọ́ àtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n àti fẹsẹ̀ nílẹ̀ lórí dáadáa a máa bẹ níbi dùá àmì àtìyọrí pé kéèyàn bẹ lọ́wọ́ wà násùrù alẹ́ àdá ìrí ọ̀tọ́ ọlọ́run ọ̀tẹ́ ni ọlọ́run ọ̀tọ́ ọ̀tá gbogbo dáadáa kódà ọ̀tá débi wípé kéèyàn wà nípò ìjọba kó sì mọ́ ṣàánú aráàlú wàláì ọ̀tá àdàgbàsókè ni dùhán ìbẹ́ lọ́wọ́ bá yóò ràn án lọ́rùn gbogbo nǹkan tá sọ yìí àwọn aníká lékún níbẹ̀ lọ́wọ́ lásìkò tá a wà yìí torí pé wọ́n fẹ́ dojúlé wọ́n fẹ́ dorílẹ̀-èdè rú apọlọ orí àtètè làwọn sì ń lò ọlọ́run sọ fún wa pé ẹbẹ̀ mi wà má kàrú wọn láwọn kan ti ṣe bẹ́ẹ̀ rí wà má kàrà lọ tó jẹ́ pé gbogbo ète wọn ọwọ́ ọlọ́run ti kó sí ó wá ní wọn lọ́ọ̀ fẹ́ rìn màkìrì bọ́lá ń ṣe wò wọ́n ràn ní ìgbà tó fi yan wọn lágọ̀dà náà ṣùgbọ́n o ẹ pé bí sábà bí kí ẹni tó ń ná o tí ò fẹ́ rà á sígbà tó gbòdìyàn kó náà yà tètè torúmọ́ lọ ní o gbogbo èèyàn ti mọ̀ pé kò sí nǹkan tí jẹ́ Boko Haram wọ́n fẹ́ dorílẹ̀-èdè irú ni bí gbogbo èèyàn mà bí gbogbo èèyàn mà ó ti hàn kò síbi náà ti ń ṣe bẹ́ẹ̀ láyé táwọn òbílẹ̀ jẹ́yàn mú jẹ ó dà láàrin àwọn lárọ́wọ́ tó lé pé tí wọ́n ló burú jù ní agídí kò síbi náà ti ń ṣe tí wọ́n tí wọ́n mú jẹ bí ìbá ṣe pé ìjọba gangan ló fẹ́ lórílẹ̀-èdè o kò pọ́sibù níbi àwọn àwọn ti ti security gadget tó wà tí èèyàn tààfẹ́ lò fún security tó tó bẹ́ẹ̀ bá sọ pé ẹ tó fẹ́ rìkúrútù lásìkò tá wà yìí ẹ wá 2 million èèyàn tí ó jọ ọmọ ológun àwọn èèyàn tó rẹ́dì àwọn kan sálọ àwọn kan sálọ ẹ fẹ́ rìkúrútù lónìí àwọn èèyàn tó rẹ́dì láti jọyìn ológun wọ́n rẹ́dì láti jọyìn navy kí ló ní ẹ tó bá ti ṣẹ̀ríà Islam ṣẹ̀ríà làwa ti ó ti ṣe full time ó ti ṣe tó pọ̀ ó law law ni ṣẹ̀ríà náà ó ti ṣe nǹkan tó pọ̀ nínú táwọn èèyàn ń pín mọ́wọ́ kiri ó ti ṣe òṣèlú tayé yìí àti tàlìkìyàmà báwo la ṣe lè fún security lágbára táàbò fi wà nínú sẹ́rẹ́ islam lẹ́tì bá àwọn yíyáwó anáwó olùtán àtúnyá tìta torí pé abẹ́ ṣiṣẹ́ security ó wà síbẹ̀síbẹ̀ náà ń burú sí ni nígbà tí èsì fa àyàwòrè tí èsì pọpọlọ wá dàrú ṣe nítorí pé kìrìàtìrà táwa ò ní àǹfààní àti débẹ̀ ni. kéde kó yàtọ̀ nípa tó wà mẹ́rin wọ́n dá jẹ́ lómi lọ. ẹ wo twenty yín ni ọdún mélòó ló ń sàrà mọ̀sánmọ́dún ló láyé tí naira gbogbo ọdún tó lọ àti àtò tó fi ṣèjọba ẹ wo nineteen sí nineteen. ọmọ ọdún mélòó nígbà náà gbogbo tó lọ láyé síbẹ̀ wọ́n náà bẹ́ẹ̀ làwọn ẹlòmíì bẹ́ni tí òtó bá bọ́ bẹ̀ tọ́lọ̀ lọ́wọ́ tó bẹ̀rù ọlọ́run orílẹ̀-èdè ó tòrò àmọ́ ànásù àwọn èèyàn yàtàwá kàlùnà kéèsì yàtàwá kàlùn èèyàn ni wọ́n gbára lékè sọ́lọ́ ọ̀dọ̀gbọ́n kan sì ní ìdáná àrọ́dà kọba bá dójú gbogbo àwọn àwọn àwọn èèyàn gbogbo orin fún wọn jẹ ọkùnrin ni ọkùnrin ni dúdú ni funfun ọmọdé ni àgbà ni ọkùnrin ni obìnrin ni tó fẹ́ dorílẹ̀-èdè irú ọlọ́run kó dàrú kó kó kó dàdà rí gbogbo irú ọ̀nà tá a bá lè ìdáná àrọ́dọ̀ aláwọ̀dó làkọ̀dé láti rọ̀máhà àti tẹ̀sídì fi hàwà kálukú mà ní ìbára ẹ̀ ní wọ̀n ní ìfẹ́ nìkejì níbo ni ẹ ti fẹlẹ̀ bí ọba ti nàìjíríà àárí ti nàìjíríà yìí èèyàn kan mà ní ìfẹ́ ara ti ẹ̀gà bá dáyé àti títí ẹ̀ sátidá tẹlẹmí ò bá bàjẹ́ ó ní àdáwò tí ó kọ́kọ́ ṣẹlẹ̀ nìyẹn wàtàwà kúrú àti kí wọ́n dìpẹ́ndì lórí ẹnìkan kí wọ́n tí ń ṣe wà táwa ń kò yìí ìdí òkàlẹ́kùn bẹ́ẹ̀ nígbàrà lọ́lọ́ ìbálẹ́kùn àwọn ajọ́ ẹ̀ léèyàn ó ní wọ́n sì máa ni àbí ọlọ́ọ̀bá subhana wa ta'ala ọlọ́ọ̀bá tó jẹ́ pé òun tóbi tóbi tó ga jùlọ tí ń bẹ fún àtijọ́ kan tuntun àtagbára fàdárò dúlùmọ̀ ìbádàlá ẹ̀jìnà sábò sí o tàbá ń bẹ lọ́hùn ọlọ́hùn ṣàánú wa ọlọ́hùn kẹ́ wa ọlọ́mọ́hàn wa lè mọ̀ èyí náà mọ́hàn yàn lè èèyàn ó wọnú ara wọn ni ọlọ́wọ́jà orógun ẹ̀yìn náà má gbogbo kìíyàn fàádùrù fàádùrù bólè ẹ̀jìnà sábò sí turkana wọn ẹni tí àìmọye èèyàn tí wọ́n yàn jẹ tí wọ́n pa ẹni tí wọ́n pa náà léèyàn láyé èèyàn sẹ́kù náà nípa àbòsí àbí kí wọ́n fi agbára hàn tá ọ́ lọ bá jà wọn lọ oní pàtàkì dáwà tàlẹ̀màdólóhùn ẹ irú tí ó máa tẹnu àwọn èèyàn jáde ibi tó nílé lè ti kàdánwò nu tí ó máa tẹnu wọn jáde torí pé èmi ọlọ́run máa máa máa sì máa wàláhì àdìsá náà bìí sọlọ́lọ́ ọ̀sára àṣálà kódà bó ṣẹlẹ̀ kan péré ní gbogbo nàìjíríà ẹ wá wọnyẹ̀ tí wọ́n jẹ́ ẹ tó ti bọ́ sáré kìámà látara bẹ́ẹ̀ mùsùlùmí ló jẹ́ ni kìrìsìtẹ́yìn ló jẹ́ ni aláwọ̀ funfun míì ti bá lọ rẹpẹtẹ tí ìsọmọ orílẹ̀-èdè yìí tó lásìkò orílẹ̀-èdè padà sí wọn mọ́ tí ò lórí ẹ̀ ẹ wá lo àǹfààní fẹ́ jẹ́ mùsùlùmí fàtàkù dáwọ́tà ìmọ̀bìlùm ẹ bẹ̀rù èpè gbádàbò tí ó tẹ́ fàyín náà wò lé sẹ́gbẹ́ náà bẹ́ẹ̀ lọ́wọ́ àjìjà kò sí gàgá kan tí ó di tí òfin ní lọ́dọ̀ náà wọn àlámù kẹsì wa máa mẹ̀dájú àná fẹ́ àdéhùn kìtàbù lọ́ọ̀ níta lè ti bára sọ̀rọ̀ jù tí ọ̀rọ̀ ó fi yé wa sọ̀rọ̀ fi ní túnmọ̀ wọn náà lè kìtàbù ọlọ́run wà fẹ́ràn làhádì èyí tó ti jẹ́ ìlànà tá a lè tẹ̀lé tí ó sí mi lẹ́yìn hádì muhammadin sallallahu ta'ala wa sallam allahumma aizal islam wa muslimin allahumma aizal islam wa muslimin اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءنا اعداءك عن دين واحمي عوزة الاسلام يا رب العالمين إنك على كل شيء قدير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون